sàlámù àlékún gbogbo àlùmọ̀ àlẹ́bí ìrọ̀rùn lẹ́sìn ìsìláàmù dájú kò gbà kólékólé. tó bá rí bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àdínú yusuf ètò kan ètò kan níbi tí wọ́n ti mọ̀ dá wa lẹ́kọ̀ọ́ lórí bá a ti ṣèjọsìn olúwa dẹ́dà níbàámu pẹ̀lú àlùkò àrò òṣùn náà lẹ́bí ọ̀rọ̀ àfíríkà ẹ fi mọ́ mu àmàlà ìyẹn bá ti mọ̀ bára wa lọ. orí ìkànnì royal fm ninety five dot one ìlọrin ètò àdínú yusuf yìí àfihàn wáyé nírọ̀lẹ́ ojoojúmọ́ bẹ̀rẹ̀ látàgò márùn-ún sí márùn-ún àbọ̀ five to five thirty pm àtọ́kùn ètò ní dr abdulfatah sàrùmí fọlá àyè síwájú sí i. ẹ máa pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one zero three three five one five four nine. olùwà bá wa tẹ̀rù ọlọ́run tó dùn nígbà wọ́n ètò àdínú yóò tó ròyìn lẹ́sàn dáadáa láyé àti lálìkì yá mọ́. oríire tó ṣòro sínú oṣù yóò ní fẹ́ni kọ́ọ̀kan wa mú o. ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا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 oníkanu fi kí ara wa sọ̀rọ̀ abẹ́ ọlọ́wọ́n bá náà azza wa jal Ramadan tí à ń gbà yìí kọ́lọ́n kó gba ní ìbádà fún wa ẹ̀rí ètò ti èmi yìí ní jẹ́ ọjọ́ Friday ní òní tí ó jẹ́ ọjọ́ kẹta nínú oṣù Ramadan twenty twenty twenty six twenty fourteen forty seven alájì Bọ́lá Sàrò ní ọ̀kọ́lọ́kọ́ bá ṣe dáadáa fún àwọn oníwọ̀n sanwó ti èmi yìí wọ́n ní kó mọ jẹ́ ìrántí fún àwọn bàbá wa bàbá wa aleyhisalami rock bàbá wa mọ́gàjí ibrahim sarumi bákan náà bàbá wa alebe sarumi àti màmá wọn ìyáálé ọba kọ́lọ̀n kí ó mú dáadáa àwọn ètò yìí kọ́lọ̀n kí ó mú bá wọn alájú bọ́lá náà kọ́lọ̀n kọ́mọ́ jù kán rí àpadà sí àgbòrò náà ọ̀rọ̀ tí mò ń bá lọ náà ni màmá bá lọ ní èmi náà òun náà ni ọ̀rọ̀ nípa ìwà burúkú tí wọ́n ń ṣàlàyé pé ìwà burúkú òun náà ni gbogbo ìwà tí Islam ò bá ti fẹ́ tábà tí ń gbọ́ pé Islam ni ẹ má ṣe báyìí tí o ti mọ̀ pé ìwà tí ọ̀dà nìyẹn nínú ìwà à ń ṣàlàyé pé bí ẹ̀ ṣe lè wù kó lẹ́tọ̀ kó rọ ṣẹ̀ṣẹ̀ tó tó àìní ìwà rẹ̀ ó lè kó báyàn ó lè kó báyàn kódà Nabi sallallahu alaihi wasallam lára àwọn aburú tí ó ń bẹ níbi kéèyàn máa ìwà tí ò dáa ànábì ní pé ìwà tí ò dáa kí a gbọdọ̀ máa rí lára ẹni tó bá ń jẹ́ mùmìnì òdodo so àdéhùn Abu Sa'id al-Khudri radiyallahu anhu àdéhùn ń bẹ nínú Sunan Tirmidhi Abu Sa'id al-Khudri ní ànábì sallallahu alaihi wasallam ní pé khuslatani la tajtami'ani fi mu'minin ní ìwà méjì kan bẹ tó ṣe pé a gbọdọ̀ máa bá lára mùmìnì ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo a gbọ́dọ̀ máa rí ìṣesí yẹn lára rẹ̀ tó àkọ́kọ́ ni alùbókòlò ahun bákan náà wọ́n sú olùkòlò àti ìwà burúkú ìwà tí ò dáa ìwà tó bá ní ìwà yóò dáa kí méjì bá papọ̀ sáré èèyàn tó ń mú ṣàlàyé pé bí ìmìlà lẹ́yìn tòní yìí màá bẹ̀rẹ̀ sí máa mú àwọn ìwà burúkú yẹn ní ẹyọ kọ̀ọ̀kan ẹyọ kọ̀ọ̀kan ẹlẹ́mọ̀ ṣàlàyé rẹ̀ lámàá yànnàná rẹ̀. so eléyìí láti rí bí ìwà burúkú bó ṣe burú tó pé kátólíkì yẹn pé mùsùlùmí gidi lélẹ́yìí mùsùlùmí gidi lélẹ́yìí so ó ní àwọn kan tí a wò lára rẹ̀ a wò ìgbàgbọ́ rẹ̀ bí ìmánì rẹ̀ ṣe rí pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ gbogbo ìgbàgbọ́ rẹ̀ a rí pé ó ṣe bí ṣe fẹ́ kí mùsùlùmí ní ìgbàgbọ́ pẹ̀lú pẹ̀lú so mùsùlùmí ò ní ìgbàgbọ́ sáwọn nǹkan yẹn bákan náà yóò wá tó dáa nǹkan pè ní mùsùlùmí gidi yóò dáa ní ìjọsìn so bí òṣèlú máa sin ọlọ́wọ́n bá rẹ̀ yóò lọ jẹ́ ìbámu kò ní jẹ́ aláṣejù níbi ẹ̀sìn kò ní jẹ́ onídídáà aládàádálẹ̀ ìntánẹ́bí bẹ́ẹ̀ kó ṣe nínú ẹ̀sìn ní ọmọ ṣe ẹ̀yìn ló bá níbi ìrìbí ìntánẹ́bí bá ní ọmọ ṣe mùsùlùmí gidi ni ó jẹ́ lẹ́ẹ̀kejì ó di ọ̀kan kejì nǹkan kẹta òun náà ni ìwà ìwà náà ni àbúsọ ayé ìdìtì ní pé ànábì sọ pé àníṣe àwọn òṣèṣì méjì kan ń bẹ ẹ lè bá lára mùsùlùmí gidi òun náà ni ìwà burúkú tó ẹ̀dá fún ibi tó wá fẹ́ jẹ́ mùsùlùmí gidi òun náà ọ̀rẹ́ amójútó àwọn ìwà rẹ̀ amójútó. nínú àwọn aburú tí ó ń bẹ níbi ìwà tí ò òun náà ni pé ìwà tí ò dáa ó máa ń ṣe sábà bíi tí èèyàn máa ń fi ń bẹ lọ́hùn tọ́lọ́hùn ní gbàdúrà ń tọ̀ yóò bẹ lọ́hùn lọ́hùn ní gbàdúrà rẹ̀ tí mo ṣàdúrà pé lọ́hùn sí nǹkan báyìí fún mi ọlọ́run ṣe nǹkan báyìí fún mi tó ṣe pé nǹkan tó máa jẹ́ ìdíwọ́ fún àìdá ìwà rẹ̀ ni. àbí Sa'id àbí Musa al-Ash'ari tó kódà ó tó kò pé bóyá ẹni yẹn gangan ìwà bú yẹn ó le débi pé tí ẹni tí ó ń hùwà burúkú tó bá ṣe pé ọba ń bẹ nítòsí èèyàn aburú rẹ lè mọ àfẹ́kìtì ìwọ tó gbé sábẹ́gà kò tí ò ní jẹ́ kí àdúrà ènìyàn kó gbà. sọ̀rọ̀ sáyẹn bèrè Abu Musa al-Ash'ari radiyallahu anhu ó ní Annabi sallallahu alaihi sọ pé tàdáfẹ́tùn àwọn mẹ́ta kan bẹ yad'una Allah wọ́n mọ̀ bí ọlọ́wọ́ ọba wala yustajabu lahum àmúlẹ̀ wọn ní gbàdúrà wọn. alákọ̀ọ́kọ́ lè rajulun kanat ta'tahu imra'atun sayyi'atul khulq falam yutalliqha múnà ni ẹni tó ṣe pé ọkọ àbí ọkùnrin tó wá ṣe pé wá gbé ìyàwó burúkú ìyàwó oníwà abú náà ní ń bẹ lábẹ́ rẹ̀ náà ló fi ṣe ìyàwó falam yutalliqha wá kọ kalẹ̀ kò jìnnà sí oníwà burúkú ni kò ó fi rí kọ́ńtró ó rí yípadà ṣe pé tí wọ́n pín yẹn bá jẹ́ gbé oníwà búsá bẹ́ ṣe pé wà ń rìn ṣe wà tó ṣe ń yí padà dédé díẹ̀ tí ń yí padà dédé díẹ̀ tó yóò dúpẹ́ fọlọ́run amẹ́ni tó ṣe pé ó rí yí padà abẹ́rẹ́ náà nítorí pé ìwà bú yẹn kò sì yé wùwà bú un tó ànábì ni ọlọ́run ní gbàdúrà ọkọ yẹn gẹ́gẹ́ ṣẹlẹ̀ ìgbà tó ọlọ́run bá gbàdúrà ọkọ báwo wà ní falam yashhad alayhi òun náà tó ṣe pé ó jẹ ẹnìkan ní gbèsè tó wá fi ṣẹlẹ̀ rí ó wà ní rọ́ọ̀ mi ò lè jẹ́rìí sí ọ ó sì mà títẹ́ ẹni yìí gba nǹkan yìí lọ́wọ́ ẹni yìí ẹni yìí jẹ ẹni yìí lówó ó fi ọ ṣẹlẹ̀ rí ẹni yẹn wá kọ̀ pé òun ní sanwó yẹn mọ́ ìwọ tó wá fẹ́ mú lélẹ́rìí yẹn wá takú pé ìrìn lè ṣẹ̀rí àbí ọ̀rọ̀ tó ṣojú rẹ̀ pé pé ìwọ lọ́ọ́ yanjú ọ̀rọ̀ wá takú bí ó ń rìn kọ̀ọ̀kan mi ah irọ́ ẹlòmíràn ni ah nínú ẹ mọ́sí mi ṣe rí o mọ́sí mi jẹlẹ́ rí o so ẹnìyàn irú ìwà yẹn arábìnrin ìwà tó máa ń fa tí ọlọ́run òfin ní gbàdúrà yàn ni ẹlẹ́kẹta rajulun ata yẹni safihan malahu وقد قال الله تعالى ولا تؤتوا السفهاء أموالكم àtẹni tó ṣe pé owó rẹ̀ dúkìá rẹ̀ tó ní ó wá rẹ̀ lé òmùgọ̀ lọ́wọ́ ó gbé owó rẹ̀ ló mú kan lọ́pọ̀ òun mọ rẹ̀ so nínú àdìsá níbi yẹn wọ́n á fi àyà kan ṣẹ̀rí níbi sọ́wọ́n náà sì sọ pé wọ̀lá tó tó so fa á amwalakum olúwa ni ẹ má gbé owó yín fún àwọn òmùgọ̀ kápá ọ̀nà ọmọ wa rẹ̀ ọmọ kékeré ìgbà táwọn afáàní ṣàlàyé ta ni òmùgọ̀ tọ́lọ̀ ní ẹmọ́ kówó lé lọ́wọ́ bí lápòjúwe nìkan gbogbo àkáǹtì rẹ tó ní ní báǹkì owó rẹ tó ní báǹkì savings rẹ ó wá gbé atm rẹ ó wá gbé lé ọmọ kékeré lọ́wọ́ ó wá sọ pin code rẹ fún pé owó tó bá ti fẹ́ gbèdé owó mọ̀ fìdó rẹ bá ti fẹ́ gbèdé owó mọ̀ wọ̀nyẹn o ti fa burú fún ara rẹ pẹ̀lú iṣẹ́ tó yàn ṣe yẹn àlẹ́ bìnrin kọ́lá tí yẹn bá bẹ́ lọ́wọ́ ọlọ́run ò ní gbà tó ẹlẹ́kẹta àbí àbí ẹni tó bá pè júwe wa nínú àwọn tó pè ní ọ̀dẹ̀ èèyàn tí ìyẹn máa gbé àbí kí n má sọ pé ó ń ṣe kò ní fẹ́ yí díẹ̀ báyìí o ẹni tí kò pé nílà káyìí ó ní kí ọkùnrin ọ̀rọ̀ yìí lè jẹ́ kí ọkùnrin ó ní owó wá gbé atm rẹ wá gbé léyàwó rẹ lọ́wọ́ títí gbogbo láìpẹ́ nìyẹn o gbogbo láìpẹ́ mi nìyẹn tutu akó bá ti rọra wo nìkan lábẹ́ nìkan rọra fìdí òlé ìfẹ́lẹ́ ìpè ẹ̀hán àkáǹtì mọ̀gbẹ́lẹ́ yìí ọ̀gọ́ tó ní tó ní ní tó fẹ̀mí tẹ̀ àmọ́ gbogbo ayé rẹ gbogbo lóbìnrin lọ anábì ni ó ti fa kọ́lọ̀ ọmọ gbàdúrà rẹ ó ti fàyà fún ara rẹ tó ní tí mo sáfẹ́ lóun bí ni pé anábì sọ pé ẹni tó ṣe pé ìyàwó rẹ ní ìwà burúkú lọ́dọ̀ ó kọ̀ǹtró rẹ ó dálákẹ́ kò lọ́wọ́ kò lórí ìwà tí ń wù tó sì ń bẹ ní abẹ́yàn anábì náà máa ń fa àìgbàdúrà fún mùsùlùmí. tó bá kan náà kí o máa hùwà tí ò dáa o máa ń fa tí èèyàn fi ń ní fọkànbalẹ̀ òun ní fọkànbalẹ̀ tó bá ti jẹ́ oníwà kódà tó bá ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ tí wọ́n ń lọ́tọ̀ yóò mọ̀ ní òun náà ń bá rí torí òun ti mọ̀ wà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ bí wọ́n fẹ́ jáde lórí ọmọ pé hàn kí ẹ máa jáde ní ìsìnkà nìkan wà lẹ́yìn ní òkè torí pé kíni òun náà mọ̀ pé wà á bú ń lọ́wọ́ wọn gbogbo àwọn ìwà yẹn àpàlà máa dé bẹ́ẹ̀ so ẹni tó bá ti ní wà á bú lọ́wọ́ ọkàn rẹ̀ lè balẹ̀ so àwọn tó máa ń wà nínú àwọn ẹgbẹ́kẹgbẹ́ ẹgbẹ́ òkùnkàn yẹn fẹ́ wà burúkú tó ń wò wọn ò lè jókòó pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láyé wọn wọn ò lè jókòó wọn tó mọ̀ wípé sóhun ní sàbúrú fún òun náà báyìí tó báyìí àríkèrè kan fúrú báyìí yóò sáré dìde yọ họ torí kí ni iṣẹ́ ọwọ́ rẹ̀ ìwà rẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ni tó àwọn afáàmọ́ mú àlàyé wá nípa ọ̀rọ̀ yìí bí ká wo Abdullahi ibn Abbas radiyallahu anhu níjọ́ tí àwọn kan tí wọ́n àwọn rẹ́bùlù ní ayé Ali bin Abi ẹni tí àwọn Khawarij àwọn tó máa ń ta kò jọba tí wọ́n ń gbé ogun sí ìjọba ẹlẹ́gbẹ̀ẹ́ àbẹ̀kọ́ ni wọ́n ń bá fa wàhálà wàhálà yìí pọ̀ débi pé wọ́n kó jáde pé àwọn òní àwọn ògbé náà àwọn ọ̀dọ́ lè dá ìlú gbé lọ́dọ̀ tàwọn lọ́tọ̀ ni wọn ò lè dá ìlú wọn mú sí nàrà wáìn nígbà yìí tó wá dé yẹn gbogbo tó wá ti rí ń bẹ́ẹ̀ wọ́n ṣèkà fún wọn padà pa débi pé wọ́n pa èèyàn tó ah! yẹn ó ti ní àlejò lọ́wọ́ àbínú àti kọ́lẹ́jì ìnilára ìṣòro ńláńlá ní ìlú gbóná àwọn bíi six thousand náà lọ́lẹ̀ dúró sí àyè kan Abdullahi ibn Abbas radiyallahu anhu wá dìde ńjọ kan wá ní màá lọ́lẹ̀ bá àwọn ẹni yìí màá lọ confront wọn láti bá wọn sọ̀rọ̀ àwọn ẹbú yìí Ali wa ń sọ fún radiyallahu anhu Ali ní la tadhhab ilayhim má lọ sọ́dọ̀ wọn wa inni akhafu alayk ẹ̀rù ń bà mí kí wọ́n máa pa ọ́ wọ́n lọ nífẹ̀ẹ́ mi ara rẹ̀ ṣòfò àwọn eléyìí wọ́n ti ta tán ah abdullahi bin abdullahi ni èmi o ana azhabu ilayhim wa ukhatibuhum ukallimuhum màá bá wọn sọ̀rọ̀ wọ́n ní wa inni yani ma asa'tu ila ahadin ó ní ọkàn mi balẹ̀ ní ìsàbúrú rẹ̀ nìkankan ẹ̀wọ̀n kan so àìsàbúrú rẹ̀ yẹn ó fi lọ́kàn balẹ̀ kí wọ́n lọ kí wọ́n ṣe fún un kí wọ́n kú sábú. tó òun náà ni pé kí ìwà ti jẹ́ aláboyún ẹ̀dá ọkàn rẹ̀ ò ní balẹ̀ ẹni tó bá ń jẹ́ ìyẹn dáadáa tó jó níwà rẹ̀ ọkàn rẹ̀ ó balẹ̀ kó dàbí kó gbó nǹkan kó dà lójú bẹ́ẹ̀ lọ ọkàn rẹ̀ balẹ̀. sílẹ̀ náà ni tí àwọn apá ọmọ ṣe lálàyé pé kí n wo kí n sí ọkàn mi balẹ̀ òun làlákàlà òun kẹ̀kẹ́ wọ́n gán owó sí ọwọ́ ara rẹ̀ wo ìwà rẹ tó ń wù pẹ̀lú àwọn ẹ̀dá tó bákan náà bí Islam ṣe tún jẹ́ ká mọ̀ pé aburú lálá náà ni kíyàn ó ní ìwà burúkú so wọ́n kàn sí gbàtọ́ bá ní olórí ìbú ẹ̀dá àṣẹ̀kẹ́ kódà kí tó ṣe pọ̀ nìkan bí tó máa kó alábá àwọn tó ń jẹ́ àwọn fámìlì rẹ̀ náà Salmatu bin Dinar radiyallahu anhu òun lọ sọ̀rọ̀ yìí ó ní asẹ́yẹ olùkọ́lù oníṣẹ́ rí oníwà abú ẹni tí wà rẹ̀ ọ̀dá asukọ̀nàá bí i nọ́fà òun gẹ́gẹ́ fún ara rẹ̀ yóò mọ̀ ríra rẹ̀ pé òun ọ̀dá pé ìgbésí ayé ọ̀dá fún wọn kó máa olórí ibú ẹ̀dá nírú ẹni ìyẹn tó yẹ kó àpàdà débẹ̀ tó máa ń sọ pé ọ̀dájú èèyàn ìjọba ẹnìkan sọ pé òun tó òun ibọ́ ọmọ kékeré kan ṣeré nabi sallallahu alaihi wasallam ko da kun shakki olórí ibú ni ọ anabi ni ma na za'a rahmat fi qalbi na za'a ti rahmat fi qalbi ahadin illa shaqi anabi ni hannu kálá nu yàn kò ní kò nínú ọkàn ẹnìkankan kó ya ọ̀dájú àfi olórí ibú ẹ̀dá so ẹni tó bá ya oníwà burúkú wọ́n ti fúnra rẹ̀ lórí burúkú ni ìwà burúkú ẹ̀kọ́ kan ní balẹ̀ yíya mínú fi balẹ̀ inú àdánwò gẹ́gẹ́ lòun gan wà fúnra rẹ̀ àwọn fámìlì rẹ̀ inú àdánwò ni wọ́n wà fún mẹ́sàn òjẹ̀tù kódà tó bá níyàwó yóò kó wọn sínú àdánwò ẹlòmíì ń bẹ kó ṣe pé tó bá gbọ́ orúkọ bàbá wọn lásán báyìí tí ọmọ ta ni ọ́ kódà fámìlì míì tó bá béèrè fámìlì nípa àwọn fámìlì wo rèé ẹlòmíì ò ní dákọ fámìlì wọn o torí pé kí ni ẹnìkan ti ṣe aburú kan nínú fámìlì wọn yẹn tó ṣe pé gbogbo yẹn ti wá mọ̀ pé aaa ah, tí wọ́n ti fáwọn ẹni aaa tọ́ àwọn rèé kúrò tó bá fẹ́ ṣe gbé dáadáa kan lọ́wọ́ lọ́wọ́ ni ee ọmọ kìíní ọmọ ilé kìíní mà ní nítorí tẹ́lẹ̀ kan kì í ṣe gbogbo wọn ni wọ́n rí bẹ́ẹ̀ kí gbogbo ni wọ́n rí bẹ́ẹ̀ sàmúníwà bú yóò kó báyàwó rẹ̀ yóò kó báwọ ọmọ rẹ̀ so ìwà bú ẹlòmíì débi pé àtà ìnáwó làyẹ̀rẹ̀ kò lọ́bẹ̀ẹ́ta wọ́n iná ń lọ sí ìṣòro rí n tó ipá àwọn ará ilé tó ń dunnú àwọn fámìlì ń dunnú wọn rẹ́rìn àwọn máa ń rẹ́rìn fọ̀yẹ̀tìmọ̀ ẹ̀rù náà sọ́wọ́tà sọlẹ́mà bìndì náà rí pé kí bá wá gbóhùn bàbá abúhùn aláburú yẹn wọ̀yẹ̀ náà fèrú náà mìíràn hù fárkàn mìíràn àwọn èèyàn rẹ̀ họ òun wà họ ti sọ rẹ̀ bí ẹrù jẹjẹ ju àdára burú kò dá kó dé káwọn ọmọ rẹ̀ káńtálì mọ́lọ́dé gbéwì ń ń káńtálì mọ́lọ́dé jíkàsí dúró dédé wọ́n sáré wọ́n sáré wọ́n lò lè ń jòkó wọ́n sí try àá so kọ́ máa ṣe bọ́ sí ń ṣe lẹ́yìn rẹ̀ èyí tí ń jẹ́ pé èèyàn dá ni ẹ̀ káwọn ọmọ rẹ̀ dé kọ́ máa lọ́ ọmọ ọlọ́run kọ́ máa dì mọ́ lára ṣẹ́ni tó ní ìwà dáadáa àmọ́ ìwé ìlú wa bú ẹlòmí yóò wọ̀n pé òun ní píríncípù ni pẹ̀lú ní píríncípù ń tèmi o ẹnìkan gbọdọ̀ fọwọ́ kankan ní kàn bí o kí ni kìí ṣe ìwà kìí ṣe ìwà tó dáa ìjọ ọrùn tí ẹ ronú gan ni ẹni tó bá wù agbọ̀n kò ronú bá tó bá lọ ní píríncípù tó kíni kankan rẹ̀ ẹgbẹ̀rún débẹ̀ ìjọ tó bá tíráàbù ojú tì ọ́ tíráàbù lásán tiẹ̀ ní ìjọ tó bá tiẹ̀ wàá kú wàá tán yanyan ọ̀tàn yanyan gbogbo tó ní kán má délé wọn máa débẹ̀ gbogbo tó ní kán má lò wọn máa lò ó so ìyẹn máa ń jẹ́ jí káwọn èèyàn fèrè sí ọ jí káwọn èèyàn rí pé oníwà dáadáa ni wọ́n gbọ́ dáadáa pẹ̀lú àwọn èèyàn ṣùgbọ́n kan náà kódà kò kí n ṣe pẹ̀lú àwọn èèyàn nìkan Islam tó ń fẹ́ ká da kiri da wa gan tó tún bí ọ̀dọ̀ àwọn dábà kó dé ọ̀dọ̀ àwọn dábà ẹni pé àwọn oníjẹ dábà ẹni pé àwọn ẹranko bóyá bíi olóńgbò àwọn ẹni tó ń sin ẹran ẹni tó ń sin ajá ṣe dáadáa fún wọn torí pé kí ni ẹni tó bá wù wá bú sáwọn dábà òun gan lè fi dábà bí kí n ò fi rí ìbínú wọn lọ́wọ́ wa hadith abdullahi ibn umar òun ni ó gba ọ̀rọ̀ yìí wá ó ní pé anabi sallallahu alayhi wa sallam ó ní anna rasulallah sallallahu alayhi wa sallam qaal nítorí olóńgbò ni ọ torí olóńgbò habasatiha ó di olóńgbò yẹn mọ́lẹ̀ tá a máa tẹ̀jú àní olóńgbò yẹn ti padà kú pẹ̀lú ebi ó kú pẹ̀lú ebi fàdákọ̀lẹ́ sí ìhàn náà wọ́n ti sọ pé ah mo ṣe tó tó tó dájú dábàá yìí wọn náà ó sì tibẹ̀ wọ́ná ọdọ̀mọ́ná. Ànábì sallallahu alaihi wasallam ní pé láàntí ọlọ́sọ̀ pé láàntí àti àmì ti ha ó fún wala taqaytiha o sì fún lómi hina abasiha gbà tó dì mọ́lẹ̀ ó ṣó mọ́lẹ̀ o sì fún lóúnjẹ o fún lómi wala anti arsaltiha o sì tú kalẹ̀ fa akalat min qasatil ard kó lè bá rí jẹ kí lọ jẹun fún ara rẹ lè rí àwọn nǹkan sàjẹ́ńlẹ̀lẹ̀ òtún òtún tí ṣe yẹn ó dì mọ́lẹ̀ ó fara ní sẹlẹ̀mí ó ya ọ̀dájú ìyà ọ̀dájú sí àwọn dábàá so tí dábàá bá jẹ nǹkan rẹ̀ gbogbo ìyà oríṣiríṣi làwọn èèyàn ní lọ́wọ́ tẹ́lẹ̀ fi kó wọ́n kó ìnira bá dábàá so gbogbo ibi kí orí báyìí lè fa sábà bíi ìdùnnú ọlọ́run bá fún yàn torí pé èèyàn dá níwà náà ni àwọn èèyàn máa sọ pé tádìí ọba da ológun wọn náà lọ fún ẹyin rẹ̀ kì í ṣe òwe tó bá ìsìláàmù mu tádìí ọba dáhàn lógún nù á di òní làákàyè kí lọ́rọ̀ lè fọ ẹ̀yìn rẹ̀ fún àwọn òwe ìkọ́ni ní ọ̀dájú ìgbà ìwà ọmọlúwàbí jẹ́ lára àyàn nínú burú àwọn òwe yìí náà tẹ́lẹ̀ mi bá ṣe nǹkan fún yóò ní òun lè pa nítorí pé kí ni ó ṣe nǹkan fún òun burú nǹkan báyìí Islam kọ̀ọ̀kan wa nírú àwọn ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ ká ní sùúrù ní Islam kọ́ wa ṣubí àwọn nǹkan nígbà tó ṣe pé gan ẹ máa rí i nínú ilé kéwú tí wọ́n ti ń kọ́ yẹn ní ẹ̀kọ́ ẹ̀sìn àti káwọn olùkọ́ aláìyẹ múra sí i ẹ̀yin lẹ́mọ̀ kọ́ yẹn ní hadith anabi sallallahu alayhi wa sallam títí anabi sallallahu alayhi wa sallam ní laysa minna laysa minna pé kì í ṣara wa kì í ṣara wa tẹ́ bá wù ọ̀pọ̀lọpọ̀ kì í ṣara àwọn kí ló ń ṣe ẹ pé ìwà kan ni ẹ látara rú nǹkan yẹn ni kí yẹn wá ní èmi o tẹ́tí ẹ bá ti fọ́ pé pé kí ó tẹ́mọ̀ kọ́ àwọn èèyàn nìyẹn níbi náà tí ra o jẹ́zẹ́ ìtumọ̀ náà àlẹ́ kan bíi wúdàrú jẹ́zẹ́ mẹ́yẹ́bù ni àlẹ́ òṣèhè وقلت للخل كما كان لي على وفاء القيل أو خبثه sọ̀rí bá fàyẹ̀ ṣe kọ orin yẹn mọ̀kọ́mọ̀ nufa kí náà lè wọ ẹ̀yìn tẹ́ ń kọ́ àwọn èèyàn ilé tó gbẹgẹlẹ ti kọ ní àpàlẹ sẹrí orí tí wọn kà yìí tí wọn bá tu ní ìkùn wọn mọ wípé àá ah, ah. orin tá a sì ń gbádùn rẹ nígbà tó fi ń kọ wa tá a rò pé orin gidi ni ẹ tí n rò pé ẹ̀kọ́ ní kọ yàn kí ni sọ ó ní já zẹyìn ìmọ̀ náà ilẹ̀ kọ́ bí nígbà ó ní màá mọ̀ ẹ̀sán gbogbo ẹni tó bá ń sọ pé òun fẹ́ nífẹ̀ẹ́ mi ẹ̀sán mi tí ó mọ̀ bá ni pé jẹ̀zẹ́ àmọ́ ń yẹ̀bù ẹ̀ẹ̀kan ẹni tó ṣe pé òun mọlé lórí foundation tó ti ní nìyẹn ni pé ìwà tó wà bá lọ́wọ́ mi yóò ṣe dèdè foundation tó ti ní lọ́dọ̀ mi ni ó ní wà kílùtù lè kílì èmi ọmọ wọn sùn wọn fún ọ̀rẹ́ mi kà máa kálà lé bó bá ṣe wọn sùn wọn fún mi ẹni pé màá máa wù àti ìwà tó bá wù sí èmi náà lèmi náà wù sí i àdáwà fa ìlkéèlì áókọ̀b sí i tó bá wọn òṣùwọ̀n rẹ̀ kún èmi náà wọn kún fún un tó bá wọn tí ò dáa nínú àwọn ohun tí ò dáa fún ohun kan قل لا أرتد الغبن ولا أنسني بصفقة المغبون مغبون في حسه قل لم ينبع كان يكون يمجى من نسور لا لا توقع نترى نفع نتن قوما لكو so gbogbo eléyìí kì í ṣe ìlànà islam islam ó kọ́ wa pé ahsan ila man ahsana ilayk wala takun من خانك أبي أحسن لما أنا أساء إليك ولا تخن من خانك ترى أنتم شداد أسيو ونا شداد أسي أنتم فواوا جنبا فوا ما جنبا ري ما فولين torí pé ọ̀dọ̀ ológun náà so àwọn ọ̀rọ̀ ọ̀dájú ni tí kò dáa tí Islam ọ̀fẹ́ so eléyìí ni àwọn kan tí a fẹ́ ṣe lálàyé fún wa nípa àwọn aburú tó ń bẹ níbi kéèyàn jẹ́ oníwà burúkú àìmọye mọ̀lẹ́bí mi tó ṣe kó ti dàrú nítorí ìwà ìwà ọkọ àtìyàwó ṣe pé wọ́n di ẹni bí iná àtomi fúnra wọn látara ìwà kódà bàbá ni àtọmọ mi ìyá ni àtọmọ mi látara ìwà tọmọ ń wùwà bú fún ìyá tí ìyá náà ń wùwà bú fọmọ tí bàbá ń wùwà bú fọmọ tí bàbá náà ọmọ náà ń wùwà bú fọmọ bẹ́ẹ̀ láàrin ẹ̀gbọ́n bẹ́ẹ̀ láàrin ara àbúrò bẹ́ẹ̀ ni mọ̀lẹ́bí látara kó kò sí ìwà burúkú náà lọ sódà kò sí àtàwọn ẹni ní kọ́ọ̀lì ẹ lè zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one tó fún àwọn tí a bá fẹ́ ní ìpè láti ìbéèrè tí a lè máa pè láti ìfún báyìí tó òun ni pé àwọn mùsùlùmí kálá kíyèsí sí ìwà wa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mo láwọn èèyàn fẹ́ràn wọ́n gan-an ló fẹ́ràn ara rẹ̀ àwọn Yorùbá wọ́n ní ẹ̀rí wọ́n ní obìnrin ó sọ̀wànà olóhùn ò lérí ọkọ olóhùn ò lérí ọkọ bẹ́ẹ̀ sì ni ìwà ìwà ló sì ti lára rẹ̀ gbogbo ẹni tó bá níwà dáadáa àwọn èèyàn ó fẹ́ràn rẹ̀ àwọn èèyàn ó fẹ́ràn rẹ̀ so kọ́lá ọlọ́wọ́ ọba Azza wa Jal náà nífẹ̀ẹ́ rẹ̀ ní àkọ́kọ́ bákan náà tí wàá ní kí àwọn èèyàn náà máa ní ìfẹ́ rẹ̀ kọ́lá kí ni wọlé padà zero eight zero eight five zero one three seven one ìwé àfikún ìṣẹ́jú káwọn yóò pè sí ọ̀dọ̀ mi zero eight one zero three three five one five four nine zero eight zero three three five one five four nine so ìṣẹ̀lẹ̀ tí ó bá ní ìbéèrè so kò sí oríire fún ọmọ ènìyàn ó jẹ́ oníwà burúkú tó ń jọ kan Abdullahi bin Umar radiyallahu anhu ó bá tí àwọn èèyàn wọ́n péjọ ní nǹkan so wọ́n péjọ àwọn bí àwọn ọmọ ọ̀dọ́ kéékèèké wọ́n wá rí wọn bó ń ṣe rí báyìí náà bá hàn ìgbà tó gbọ́ túká wọ́n wò pé kí ni wọ́n ń ṣe tó padà wá rí pé àṣé wọ́n dẹ wọ́n dẹ adìẹ kan mọ́lẹ̀ ni wọ́n wá dúró kankan wọ́n ń fi adìẹ yẹn tọ́wọ́ wọ́n lẹ òkú má adìẹ yẹn wọ́n lẹ òkú má adìẹ yẹn wọ́n wá bú bí kan mọ̀ sọ pé mo lè fi òkò já ní orí so wọ́n fi ẹ̀dùn wọ́n fi tọ́wọ́ so ìdùnnú àbúlá ìbùnú orí náà sọ fún wọn pé ha ni ọmọ yìí tẹ́ ń ṣe yìí lè mo gbọ́ tí anábì sallallahu alaihi wasallam ní pé la'ana Allahu man massala bil hayawan pé ìbínú ọlọ́run ló mọ̀ bẹ́ẹ̀ tó bá ń fi dábàá tọwọ́ fà náà ó ní tó ànábì ó ní kí òun gbọ́ta náà ti sọ pé gbọ́n tó bá ti ń fi dábàá tọwọ́ ìbínú ọlọ́run yóò máa bà ọ́ so òun ni pé kò dáa kí wọn máa hu abú sí àwọn dábàá tó bó ṣe lọ kò rí kódà ajá ajá sọ́ọ́dì pé àwọn èèyàn àwọn tó bá jẹ́ bí mùsùlùmí fẹ́ máa ní ìkórìíra ajá so kò ní ìdíkẹ́ ní ìkórìíra ajá ẹni tó bá fẹ́ sùn òun kò níbi tí yóò ti máa sùn èyí sì máa lọlẹ̀ kíkọ ajá láì ní nǹkan tí ìrìn ṣe tó pàtàkì sí Islam wọn sànẹ́bí tó sọ pé arábìnrin arákùnrin kan náà bẹ̀ ọ̀nà tó ń gbà rí ìyọnu ọlọ́run ọba mo ní pé ó wùwà dáadáa sí ajá tó ó mú mi tán pàtó mi tán bá rí pé ajá kan sí wa lẹ́gbẹ̀ẹ́ kànga tó ti mú mi yẹn ajá yẹn wá ń ju àwọn tí ní hẹlẹhẹlẹ hẹlẹ ah, àwọn àdìpọ̀ dàbí pé ah òǹgbẹ tó gbẹ òun náà ní gbẹ ajá yìí tó ṣe fún ajá yẹn ní omi nìyẹn so ọlọ́run ní pé á ah, pẹ̀lú ohun tó ṣe yìí ànábì ni ọlọ́run ní òun sọ di ọmọ àlùjánnà so àwọn mùsùlùmí wọlé ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìwà tí Islam kọ́ wa bí nílà tó bá ti di ní ọ̀la tó bá mọ̀ mú àwọn ìwà yẹn ní ẹ̀yọ kọ̀ọ̀kan èjèèjì ọ̀kọ̀ọ̀kan èjèèjì tó rà pẹ́ nìkan ti rí wọlé. Wa alaikum assalam wa rahmatullah ọgbọ̀n ìjọba kan rí ni pé láti ẹranko sísìn ìṣèlú yẹn ní wọ́n lọ lọ́n kejì èmi mọ́ṣẹ́ rẹ̀ yí padà sí ẹ̀sìn ìṣèlú wọ́n rẹ́ bèrè ṣé kí english fashion kò láǹtì rà ó yàn lórí english fashion ṣíra òkè àgídí gan ṣẹlẹ̀ bí máa fẹ́ fún yín ni pé ṣẹta bá ti parí ètò yìí ẹ pè sí nọ́mbà ni zero eight one zero three three five one five four nine so kọ́ọ̀lù mi tún wọlé sí wa lẹ́gbẹ́ mọ́ náà ọ̀yá So ọ̀nà ti kọ́ọ̀tù so gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé pé alájí Bọ́lá Sàrùmí àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò ti èní yìí tí wọ́n ní kó mọ jẹ́ ìrántí fún bàbá wa alẹ́ ìsàlẹ̀ rocks bákan náà bàbá wa Magaji Sarumi Ibrahim Magaji Sarumi bákan náà bàbá wa Ali Yusuf eh, Ali Bey Sarumi so Alhaji Bọ́lá náà àti màmá wọn Alhaji àyà ilé ọba kọlọ́nkú wa kẹ́ ogun ah, fún àti ọba tẹ́kù three two zero two one zero àti lẹ́yìn ètò zero two one zero three three five one five one náà àbúkọ tó àṣàrò yóò lágbèrè pé سبحانك اللهم واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته